Bobrisky rawọ́ ẹ̀bẹ̀ sílé ẹjọ́ láti yí ṣẹ̀wọ̀n rẹ̀ sí two hundred thousand naira láti san. ọkùnrin ni tó ń ṣe bí obìnrin Idris Ọlárẹ̀wájú Òkúnnẹ̀yẹ tí àwọn èèyàn túmọ̀ sí Bobrisky ti rawọ́ ẹ̀bẹ̀ sílé ẹjọ́ gíga tìpínlẹ̀ Èkó wípé kí wọ́n má jẹ́ kí òun ṣe ẹ̀wọ̀n oṣù mẹ́fà nínú túbú dípò rẹ̀ òun yóò san owó ìgbanisílẹ̀ ara rẹ̀ látàrí ẹ̀sùn ìtàbùkù owó náírà tí wọ́n fi kàn án nínú ìwé ẹ̀bẹ̀ tí agbẹjọ́rò rẹ̀ Bímbọ́ Kúsànù ṣètò ní Bobrisky ti wí pé kí ilé ẹjọ́ dákun yí ẹ̀wọ̀n oṣù mẹ́fà náà padà sí owó ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà lórí ẹ̀sùn mẹ́rin tí wọ́n fi kan òun. bí ó ti wù kí ó rí ní ìwé ẹ̀bẹ̀ rẹ̀ sí ilé ẹjọ́ gíga ni Bobrisky ti sọ wípé kí ilé ẹjọ́ gba ẹ̀bì òun nítorí tí kò sí nínú àkọsílẹ̀ pé òun ti fìgbà kan jẹ́ ọ̀daràn rí yàtọ̀ sí àwọn ẹ̀sùn tí ilé ẹjọ́ gíga tìpínlẹ̀ Èkó fi kàn ní kòpẹ́kòpẹ́ yìí èyí tó ṣokùnfà ẹ̀wọ̀n oṣù mẹ́fà àti ilé ẹjọ́ náà sọ pé yóò ṣe kó tó gba ìyọ̀ǹda lọ́dọ̀ wọn. Tóyọ̀sí Adésínà ló ti ń jábọ̀ ròyìn fúnkàn ní amóhùnmáwòrán Wisdom